tó ṣe pé tọ́lọ́ bá ṣe fún èèyàn ọlọ́run tó máa káyà lẹ́yìn ẹ̀ ọlọ́run sọ́sà kò díje fún wa kọ́ wa kẹwàá àtọ̀rọ̀ ìkíláàsì kí ọlọ́run ọba kọ́mọ́sà gbogbo rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa nínú iṣẹ́ ìṣe wa ní ìtẹ̀síwájú lórí ibi tí. أبا تفسير القرآن في أبادي سورة آل عمران آية يا فتاي هنا نهاية 163 فلولا الله سبحانه وتعالى آما تسواجه الشيطان الرجيم أرضكم مثليها قلتم أنا هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير وما أصابكم يوم اليوم بإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا أو ادفعوا قالوا لو نعلم قتالا لَاتَّبَعْنَاكُمْ لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأقوائهم ما ليس في قلوبهم والله لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا ما قتلوا قل فادرهوا عن أنفسكم الموت إن كنتم صادقين أعوذ بالله الشيطان الرجيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا الأمة وإن كانوا من قبل وإن كانوا من قبل لفي ضلال مبين أولما أصابتكم مصيبة قد أصبتم قد أصبتم مثليها قلتم أن هذا كل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير وما أصابكم يوم التقى الجبعان فبما بإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لا تبعناكم للكفر يومئذ أقوم منهم الإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الذين قالوا لإخوانهم وضعفوا لو أطاعون ما قتلوا فلووا عن أنفسكم الموت فلووا عن أنفسكم الموت إن كنتم صادقين di àkókò yìí. adúpẹ́ fún látara àwọn orin tí ó sì fún wa. ní ìtẹ̀síwájú lórí àlàyé èyí tí a ń bá bọ̀ nínú sóràtò alẹ́ ìmọ̀ràn. tí aláà subhana wa ta'ala ó ti di oyè wa pé àwọn tí wọ́n tẹ̀lé ìyọnu ọlọ́run àwọn tí wọ́n ọlọ́run wọn ò dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kọ ọlọ́run tọ́lọ́run dìde oyè wa pé ìkéde wọn náà ni wọ́n wà nípò kan kan bẹ nípò sì ń bẹ nípò tó ṣe pé gbogbo ẹni tó bá bára rẹ̀ níbẹ̀ yóò kábàámà dúró. ọlọ́wọ́ tẹ̀síwájú láti tó sàlàyé fún wa nípa oore èyí tó ṣe fún àwọn olùgbàgbọ́ òdodo láwọn tó ṣe pé wọ́n jagun òòlù àtàwọn mùsùlùmí yòókù náà tí wọ́n bẹ́ẹ̀ lu màdínà wọn lọ́wọ́ tẹ̀síwájú pé. lẹ́kọ̀dẹ̀ máa ń ná lọ́wọ́ alẹ́ mọ́kùnrin. ọlọ́run láwọn ọlọ́run ọba a ti ṣe alimánù a ti ṣe fọmọ èèyàn kí là ń pè ní mánù lóde lágbáwá ìtumọ̀ rẹ̀ bíi méjì ni wọ́n sábà máa tú sí. Si tabani manna bimana ani ama ale yi ọlọ́láwọ̀ ọlọ́wọ́ ọba á ti èyí tó pé nínú dẹ́ra á ti fáwọn olùgbàgbọ́ òdodo ìgbà wọn a sì túbọ̀ lọ́wọ́ manna yẹni wa tó ṣe pé kéèyàn ó fún ẹni àwọn ọ̀rẹ́ kíkọ́ ní ìtún bíbá yìí ètò ìdẹ̀ra ni ọlọ́niwọ́n lakọ̀dé mẹ́nà lọ́ọ̀rù alẹ́ mọ̀mìnì. lakọ̀dé mẹ́nà lọ́ọ̀rù alẹ́ mọ̀mìnì. ọlọ́run nípa pàápàá lọ àwọn ọlọ́run ọba ọba tó tó sìn tí ò sẹ́lòmíì tí wọ́n lè jọ́sìn fún àfòun nìkan ọlọ́run láti parí ìdẹ̀ra a ti ṣèdẹ̀ra a ti ṣe ìkẹ́ a ti ṣe fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n gba tiwa àwọn tí wọ́n ọ̀kọ́ tiwa àwọn tí wọ́n tẹ̀ lánàá bí wa tá a rán sí wọn ọlọ́run náà ti ṣèdẹ̀ra fún wọn ọ̀nà wo lágbà tá a fi ṣe ọlọ́run wa tẹ̀síwájú. ìgbà àfàfihàn rọ̀kúlẹ̀ mi àwọn kùsì yìí. ọlọ́run sọ ìsọ̀dí ìsì ìsọ ọ̀nà tó gbà tó fi ṣèdára fún wọn. ó ní ọlọ́ni ọ̀nà tá a gbà tá a fi ṣèdára fún àwọn mùmìnì ọlọ́ni ìdìbà àtọ̀wọ́ òbí him ìdìbà àtàbí him rọ̀ṣùlà. ọlọ́run a ṣèdára fún yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọ̀nà wo lágbàtà fi ṣe ìdìbà àtàbí him rọ̀ṣùlà a ṣe látara pé a gbé òjíṣẹ́ dìde látara wa ẹ̀rí ọlọ́ọ̀ni a sì dẹ̀ra yẹn fún yín látara pé a gbé òdìdé dìde òjíṣẹ́ dìde látara wọn mí ni àwọn kò sì hìn ẹ̀rí láti mú ara wọn gẹ́gẹ́ láti gbé òjíṣẹ́ yẹn àmú láti wò mí òjíṣẹ́ pé.

ọlọ́run lẹ́ni tó ṣe pé wọ́n mọ̀ ní wọ́n mọ̀ bí wọ́n ṣe mọ bẹ́ẹ̀ ṣe mọ bẹ́ẹ̀ ṣe mọ ọmọ wọn wọ́n mọ fámìlì rẹ̀ wọ́n mọ inú ọ̀nà tó ti jáde wọ́n méde tí ń sọ wọ́n mọ irú améde tí ń sọ ibi títí ń bọ̀ wọ́n mọ irú ẹ̀dá tọ́jẹ́ wọ́n bá ànábìlò láti kékeré ó dé fún wọn mọ bó ṣe rí ẹnìkan tó ṣe pé wọn ò ní mọ̀ ìpìlẹ̀ rẹ̀. ọmọ ìran kíran ẹ̀kan ọlọ́run láàyò jáde láàrin wọn ọmọ akọni lè ṣe wá ọlọ́run ní ni ẹni tẹ́yìn náà mọ̀ tó fámìlì tó dáa ló ti wá ẹsìn mọ̀rú tó ti ti ń sọ babaláwọn yorùbá alákòjúwe ó ní yorùbá tó kì í yorùbá tó wọ́ bẹ́ẹ̀ ni lárúbáwá inú ìrántà nínú ibi jáde lárúbáwá tó súrètì jù yorùbá bọ́ ló jù náà. tìlọrin ìjẹ̀bú ẹ̀ẹ́dàmà yorùbá ọ̀yọ́ ni òun ló sírètì ó wá jẹ́ ọmọ yorùbá gidi ọlọ́la ayọ̀ àtẹ́tì náà jáde nínú àwọn ìran àwọn lágbáwá tí lágbáwá wá kílè jùlọ gbogbo nínú àwọn ẹ̀mẹ̀dẹ̀ tí ń sọ. ẹsùn mọ́rú ẹni tí ń ṣe kìí ṣe àwọn ọjọ́ ẹgbẹ́ family nínú wọn ló ti jáde àwọn family gidi àwọn ọmọ àwọn ọmọ ìran gidi kìí ṣe àwọn ọmọ kan bẹnu yorùbá nínú pé àwọn àtọ̀wọ́rìn wa àwọn àtọ̀wọ́rìn wa àwọn yorùbá àwọn yorùbá tí àwọn yorùbá àkójẹ kí wọn lẹ́nu kan fẹ́ kọ́ wa ní yorùbá kó wa ní àwọn yorùbá èkó lọ́fẹ́ mú jáde sẹ́mi pé ó ní eléyìí ó sẹ̀sẹ̀ gbé ẹni ó gbọ́ yorùbá náà o àwa tó yorùbá fi ṣe wọn sọ mo dé wọn lẹ́nu kan jẹ́ professor eh, of eh, yorùbá language ọ̀rọ̀ ni ni wọ́n tún sọ mo dé ẹ́ eh? ó tún bá kọ́ sí i ọlọ́run ní ẹni tá nínú àánú tá a ṣe fún yín a gbé òjíṣẹ́ dìde láàrin yín ẹni tó ṣe pé yín náà mọ̀ á kọ́dà ẹ mọ̀ wá rẹ̀ ẹ mọ̀ bó ṣe rí ẹ mọ̀ rúwà tí ń wúbọ̀ láti kékeré ìṣẹ́ tó ti lọ mú kó darí. ṣe pé ẹ̀kọ́ kan sábà ní wọ́n ṣe wá àdínkù yẹn ẹ̀kọ́ kan yẹn mọ̀ ẹ̀kún torí ti fi bí ọdún bíi fifty forty years sẹ́yìn ó ti fi mú gbó. lẹ́ẹ̀kọ̀kan ló ti kọ́ wọn gùn ó kì í ṣe tó ti bá àdìjẹ́ ló ṣe rí ọlọ́run yìí náà mọ̀ dáadáa ìdẹ́ra ní ẹmọ bí títí ń bọ̀ ẹmọ ìpìlẹ̀ rẹ̀ ẹmọ rẹ̀ ẹmọ rẹ̀ ẹmọ wá rẹ̀ gbogbo ẹ̀ lẹ́mọ̀ lára rẹ̀ oore la ṣe ìdẹ́ra la fi ṣe fún yín tàbá ní kọ́jẹ́ ti tó ti pé kí ẹ̀yin torí ẹ̀mọ́ bíi títí ń bọ̀ ọkàn tiẹ̀ jábọ́ náà ni ẹ̀ẹ̀mẹ́ tó bi àlìjáná ló bí yín àbẹ́yàn ẹ wá mọ̀ pèrè rẹ̀ ẹ mọ̀ bó ṣe dàgbà ọlọ́run nínú oore tá a ṣe fún ẹ̀yìn olùgbà gbòdò lónìí kí ni wọ́n á ṣe fún yín gbàtọ́ dé. yẹ́sù ayé yìí àyà ti. ọlọ́run ló ti sẹ́yìn ń kàlẹ́ yín lérí nka fẹ́yìn mùsùlùmí ẹ̀yin olùgbàgbọ́ òdodo àwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀ ó ń ka ayọ̀ ọlọ́run kùn yín òfin ọlọ́ọ̀ ọlọ́run fẹ́ báyìí ọlọ́run fẹ́ báyìí ọlọ́run bá béèrè eléyìí lọ́dọ̀ yín eléyìí ni ò béèrè lọ́dọ̀ yín nka àwọn òfin ọlọ́run kùn yín ànábìyí nítorí wàá ṣèlú lára àánú ni. tába fi yín sínú òkùnkùn tá a ní kó mọ̀ sọ̀rọ̀ àwọn kan yìí tí ó pa lára àti tí ó jẹ́ tí ó tó jẹ́ jẹ́ ní ibi tí ọba sọ fún yín yẹtùlọ ààrẹ ìtumọ̀ ààyè àti nka àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àwọn òfin ọlọ́wọ́n bí sẹ́ńkà náà wọ́n sì ń gbọ́ yín torí pé dè wọn náà ni. ọlọ́run ògbé kò bá nàbí dìde láàrin ẹni tó ṣe kó gbé láàrin ẹni tó ṣe wọn ògbé dèrè èdè tí wọ́n gbọ́ náà ni sẹ́mi pé yóò yí díẹ̀ ká ní pé èègùn kó wá máa ṣe wá àti fáwọn yorùbá yóò yí díẹ̀. àbíká ní kan náà wà àgbẹ̀yìn kó máa wá sí wá àti fún wa kò dẹ̀sìtò tá a gbọ́ ìdílé náà ní sọ wọ́n á lànà bí wa àbá àwa ni tó bá dàrú náà sọ̀rọ̀ pé ó lè mọ ọ yìí sí ni pé kò ní dáa ọ bí ti ń sọ. sọ jáde ayọ́jáde látara yín a ní ẹ mọ̀ ọ́ àwọn ọmọ ka ọ̀rọ̀ ọba fún yín lẹ́yìn náà gbọ́ yìí ẹ̀hẹ́. wáyé kí ni. ọlọ́run tó ń anábì ń fọ wọn mọ ní ṣèrèké kó níbi tẹ bá ṣe léyìí o fa ẹ̀dẹ̀ ìyàwó àjọ lọ tẹ bá ṣe léyìí tẹ bá kú síbẹ̀ ẹni náà gbére lẹ́ẹ̀ máa dì anábì ní ń pè wọ́n sákèsì pé eléyìí lẹ́bọ̀ o eléyìí ni kẹfẹ́rí o ẹ má sùn mọ́ o èyí ń bírú gbólóhùn yìí o èyí ń ṣerú báyìí o ó rẹ ní fún tá a bá rán anábì yín kan tá a dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀nà ọ̀nà wo lẹ́gbàá láti mọ̀nà àǹfààní ni opportunity ni ìdẹ̀ra ni anabi tó ń kọ àwọn èèyàn mọ́ wọ́n yìí sọ kí èèyàn mẹ́rin lè máa hà sí ó tó ń kọ wọn mọ́kò níbi àwọn ẹ̀ṣẹ̀ àti kéékèèké àti ńláńlá anabi ń kọ wọn mọ́kò mẹ́ ẹ má sì lè yìmọ̀ ẹ má parọ́ mọ́ kọ̀dá ẹ má jàǹbá ara yín ẹ má sọ̀sọ̀kúsọ ẹ má wùwàkíwà bá àtẹ́bí ṣe ń lé wọn kúrò níbi iṣẹ́ burúkú náà ní wọn kúrò níbi ìwàkíwà lára àpòmọ́ ni láti fi iye tẹ́síkìyà eléyìí ni tẹ́síkìyà tá wọn gbogbo wa ìwọ pátápátá wọn ọ wá fi láti rí ẹ̀kọ́ òfìdérí ẹ̀ṣẹ̀ òfìdérí ló fi jẹ́ sí pé ní nítòhùn gan náà ń wò ní ìwà ìwà tó ṣe pé ó ṣó fi tọrọ wà ní. bóyá bá ti rí ìwà rẹ̀ ní ẹ̀kọ́ ni kọ́nà kó sáwọn náà mi. wọ́n lọ aisha pé kí kàkà náà kólókò nàbí yìí sọ̀rọ̀ láàrin ọ̀sán bóò ni ìwà ànábìsẹ̀rí oníkólókò alukoro alukolo ìwà nẹ́bì gbogbo ń tọ́ bá ṣe nínú àlùkùrọ̀ hánì náà nìwà rẹ̀ nìwà rẹ̀ ọlọ́wọ́ arọ yẹn pé wà ìyìnà kàlà àlẹ́ àkọlùkẹ́ àdè ìwọ nìwà rẹ̀ dáa jù ọba rẹ̀ nìkan láyé mọ́jọ́ wà nù àkídà rẹ̀ pé ẹni yìí ìwà rẹ̀ mà tó dáa lọ́dà nẹ́bì láyéláyé kò síwèé ẹni tó dáa lọ́dà nẹ́bì ìwọ torípọ̀lọ̀ ti yọ ó ti yẹn rí ẹ̀ ìwà ìnàkàlà àlá olùkìlà àbẹ̀. bó lè ṣe dá ọ̀nà wo ló fẹ́ gbà kí lọ wá lọ́dọ̀ rẹ̀ tó lè rí sáàmì ni àbí sùúrù àbí farada àbí ìmọ̀ aṣọ tó tajáde lẹ́nu àbí ìmọ̀ ìmọ̀ mójútó àwọn àṣẹ ọlọ́mọ ọba nígbà àtẹ̀kùn àdìgbà nira mélòó wọn ló lè ṣe bẹ́ẹ̀. ọlọ́run nínú oore tá a ṣe fún àwọn ọmọọmọ ní òdodo òun ni pé akọ́níkà níbi ìyọmọ kọ̀ wọ́n mọ́ kí wá ṣe yíwò nìkan. wáyọ̀ àìlèmùhùnmùl kìtàbù. akọ́lẹ́ ọmọ kọ́ wọn ní tíra kọ́ wọn kọ́ wọn ní tíra tíra wo lọ́lọ́run bá sọ ń bíbáyìí àwọn kan ní kùránì ni tó bá jẹ́ kùránì ajẹ́ pé wọ́n yẹ́tìlò àléyìn àyà àti ìkó láti wá tún yìí wọ́n ní dábàá tó lè ṣe kùránì ajẹ́ pé yẹ́tìlò àléyìn àyà àti àmì pé ànẹ́bí kà fáwọn èèyàn àwọn àmì ọlọ́run ọba tó jẹ́ àmì tí ń bẹ láyé ìgbé wò ó òrùn lélẹ́ yìí ọba mi ló dà iṣẹ́ ti ń ṣe lélẹ́ òun ló ní ọmọ ẹyọ ń bẹ̀ kó sì mọ ọgbọ̀n bẹ̀ àǹfààní sì ń bẹ lára ẹ̀fẹ́ ìmùsùlùmí ẹwọ eléyìí sọmọ ọlọrun ọba mi ni ọlọrun ọba mi lọ tẹ bìgẹ́rì amadi láláì lóko ẹyin gan fúnra yín fojú gánì rẹ iṣẹ ọlọrun ọba mi ni ẹyin náà ẹwọ lẹ ọlọrun ọba ṣe ṣe ẹ wá wo òkè ọlọrun sì fi mú ilẹ̀ dúró gẹ́gẹ́ bí bóòtù iṣẹ ọlọrun ọba mi ni èèmọ ní ìtàlẹ́ni tó ṣe bí ẹ̀rí ta ló ṣe wú ẹ̀rí ẹ sọ fún wa kò sí. bí èkó tí ń sin nǹkan sánmà kọ́ làwọn ọ̀daràn lẹ̀ wọ́n tẹ̀ tíráì lẹ̀ wọ́n tẹ̀ fẹ́ láwọn làwọn èèyàn wọ́n ṣe èèyàn wọ́n ṣe èèyàn tí wọ́n pè ní ìsìnsáà wọ́n mọ́ọ̀dì èèyàn wọ́n sì ẹ̀ ilẹ̀ náà dẹ́ sí sẹ́ni pé lè ṣe tọ́wọ́ wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè ṣe. anábì wá kà fún wa àwọn àmì ọlọ́wọ́n ọba àlá ń kà fún wọn lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀ kan ẹni ẹ̀wẹ̀ yẹ bí ṣe ń lọ tí ń ṣe ń pò bí ṣe ń ká ìrìn tí ń ká kò àmì kan ni lára àmì ọlọ́wọ́n ọba ni apá ni wà fi kú lè ṣe iye nù. له آية تدل على أنه واحد وبكل شيء له آية تدل على أنه واحد أقال وفي كل شيء له آية gbogbo nǹkan pátápátá gbogbo tí ń bẹ pátápátá láwùrán àyà àmì lọ́jẹ́ fọlọ́wọ́n bá la gbogbo tí ń bẹ pátápátá lọ́lọ́wọ́n bá ti ní àyè ó ti ní àmì lára ẹ̀ gbogbo pátápátá tí ń bẹ láyé àmì lọ́jẹ́ fọlọ́wọ́n bá la èèyàn àmì lọ́jẹ́ fọlọ́wọ́n wọ́n dẹ̀ wọ́n lọ sí dáa wọ́n lọ sí dọ̀ látàgbọ́ bí sẹ́sẹ̀ ń bọ̀ obi tó ti fọ omi lásán omi lásán omi má jẹ́ ọkàn mi la mímọ́ ìmọ̀ yìí ni omi yẹ pẹ́rẹ́ ọlọ́run tẹ̀ sọ ní bó ṣe rí ọwọ́ agbápá ọ̀hún gbèsè wọ́n owó ṣe pè gbogbo rẹ tó ṣe wá di kan owó ṣe pósẹ̀sì rẹ bọ̀ wá wọ́n kò lómi òdìbá ṣe ẹran bó lómi ṣe dẹ́ran. ìbéèrè ni bóòlù omi ṣe bụ ọlọ́run atúnwá ní okú lẹ́rẹ̀ o tún atúnwá yọ egun látara ẹran bóòlù di bẹ́ẹ̀ ọ yẹ kó bira rẹ̀ ẹ̀yìn o sì fẹ́ yàwó náà wọ́n náà sì wá bẹ́ẹ̀ ní tọ́jú ẹ ọ̀nà wo ló pa fi ẹ̀ náà mú ẹ́ ìyàwó rẹ̀ sì ti pé irun rẹ̀ sì ń ga pẹ̀lú omi omi omi lọ́gbọ́lọ́gbọ́ omi lásán ọwọ́ àdìjọ́ kan bá ní wọ́n ṣe kí ni wọ́n bọ́ wọn ọmọ ẹ̀wọ̀n ń rojú ń bẹ ẹ̀wọ̀n ọgbẹ́ wẹ̀ ń ṣiṣẹ́ ìgbà kan láàbí ọmọ kalẹ̀ àfa kò gbogbo tọ́lọ̀ ọba fún yẹn kò ní wúlò fún jọ́nà lọ gbogbo ọwọ́ àbẹ̀rẹ̀ sí ni wọ́n wúlò lẹ́yìn kọ́. lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀ tí wò ó bí gan ní ọ̀nà tó bẹ̀rẹ̀ sí ní wúlò ọ̀gbìn àdédé máa rí pé ọmọ ìka ti ti ń lo ọkọ fọwọ lẹnu tí ọkọ mú oúnjẹ lọ sẹ́nu fúnra ò ní bàbá náà kan máa rí ni. àmì ni bàtàsíkò ọlọ́mọ bá tó ní ó mú torí pé ọmọ mi ṣe change ẹ wá jẹ́ àwò níjọ́ tó tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọkàn ní pọ́nmọ̀ rẹ kàtí rí nàná nígbà ẹsẹ̀ bí kò rí nà wàá kàn pé pé kàtí rí nàná ní bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọkàn ní pé sọ̀rọ̀ náà ni òun náà ti mọ bàbá bàbá ìyá díẹ̀ díẹ̀ tí wọ́n lọ fọ̀rọ̀ síbẹ̀ ìgbòlọ̀rọ̀ yẹn kàn ń wá fúnra rẹ̀ kẹ́kẹ́ ń gbòlọ̀rọ̀ ti wá ẹ bá sọ̀rọ̀ nípa àgbà ẹ̀sìn wa òkè ẹ̀rọ kékeré ẹ̀nu káyọ̀ èdè mẹ́fà mọ́ gbọ́ bó ló ṣe ń tí ìjẹ̀ náà tó fi tó bá fẹ́ so ìdílé yìí ẹnu rẹ̀ ń lọ síbẹ̀ tó bá fẹ́ so ìdílé yìí gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn máa láyè rẹ̀ ṣe bí kọ̀ǹpútà ní mẹ́mórì ṣe bó ní àdìsí tí ń sọ̀ tiẹ̀ sí níbo ni wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn yóò sì máa wá ẹ wá wọ iye ojú ìbò ṣe kéré mọ́ ẹ ewo ti ń rí ewo ṣe kéré mọ́ ewo ti ń rí bọ́lá ṣe wá sí ẹ wá wo bí ara wá ṣe ń bá a ṣe ń lọ òkè dáa ń lọ tá à ń bọ̀. àwọn dókítà sọ pé ẹ̀jẹ̀ lára wa ìgbà kan dúró láàrin kádìyókàrà yà ẹ̀jẹ̀ ti sáré lọ ó ti sáré bọ̀ ó ti lọ òkè ó ti lọ ó ti rọ́ọ̀nù gbogbo ara wa kó o tó lọ bẹ̀ báyìí ẹ̀jẹ̀ ti rọ́ọ̀nù gbogbo ara rẹ̀ tọba tó báyìí bó ṣe wà nínú yìí lọ ẹ̀jẹ̀ yẹn ni òdúró ló fi ṣe kíni ló fi mítọ̀ lọ́tọ̀ gbọ́ bó o sùn náà nǹkan ti ṣẹlẹ̀ tiẹ̀ níbi àgbo àgbogbò àgbo àgbo àṣẹ́tò ni ṣé ìdìrán ayọ́ lójú kọ̀ọ̀kan mo lè bọ́ dájú nǹkan ṣẹlẹ̀ kùgbàgbọ́ ìjọba stop báyìí ló ti gbọ́ ọ̀nà jáde láyé ẹ̀jẹ̀ yìí kàn lọ ipò yìí kàn lọ ipò yìí kàn lọ ipò wọ́n sọ yìí ìgbà tí wọ́n fi ń rọrùn láàrin ìṣẹ́jú kan ó kéré jù ní ká ní fifty times ní ó fi rọrùn láàrin ìṣẹ́jú kan ó kéré jù bóòlù ṣe ṣẹlẹ̀ náà ta ló ṣe bẹ́ẹ̀ yóò sì wọ́n gbogbo ibi tó yẹ kó wọ̀ lọ yóò sì pàṣẹ ibi e gbogbo tó yẹ kó pàṣẹ ní e ọlọ́run ní. kò ní gbà ká stop. Aya ni àwa gẹ́gẹ́ fúnra wa ti tó láyà kátó wa sọ gbogbo tí ń bẹ láyé mélòó wa fẹ́ kà. Wàbí kó lè ṣe láwùrọ̀ àyàtọ̀. Sàdó ló àyà tẹ́ ẹ bá wá ronú lọ tẹ́ ẹ bá ronú bọ̀ ẹ wàá rí sí gbogbo àwọn ìfẹ́ tọ́lọ̀ ń takalẹ̀ yìí náà yìí sọpọ́lọ̀ wọn bò jọ ọ̀kan lọ. ìdí sọ fún wa nù kí lọ fẹ́ mú jáde látara pé owó sẹ́mọ̀ lọ bó ṣe lọ báyà àtúwẹ́fẹ́ ẹ̀yìn mẹ́wàá lọ́ba dáa ni ó ṣe ibi kan ti wo torí bẹ́ẹ̀ nìkan ti yarí mẹ́nìkan lọ́wọ́ jọ. Ah, àbúrò ní yarí náà wọ́n bá sọ̀rọ̀ lónìí wọ́n kàrà ìmúlà ah, ah, wọ́n lè wà fún ọba nàìjíríà ọba sọ́jọ́ ọ̀rọ̀ lè jẹ́ ọ̀tá jọ ni ọ̀rẹ́kọ̀ ni wọ́n ni ìwọ lọ́pọ̀ àwọn ọmọ wọ́n jà ní sí àbúrò jà tí wọ́n lọ bá wà wọ sẹ́mọ̀ bá bìnrin méjì lọ́ba ní ni ó rí kí wọ́n jà ẹnì kan ti wọ́ mi ò mọ́ nígbà ìwọ́n jẹ àmì ní kọ́ lọ́mọ bẹ́ẹ̀ ọ̀kan ni kí ni ń ọ́ ọlọ́run bá ta ibà tó lè jẹ́ dà ẹ́ ìwọ inú chọ́ọ̀tì yín lásán ni ẹ́ tíyẹn méjì dálẹ̀ yóò wo bìtínà tó ṣẹlẹ̀ láàrin wọn yìí olùkújọba máa ń tó o sí papọ̀ ni o ò dúró sí papọ̀ kí ló bá ti ọlọ́dọ̀ rẹ kó mẹ́rin tó fẹ́ kú sílẹ̀ ọ̀la ipò ọ̀la ọ̀la ní kéèyàn méjì ọmọ kọ̀tó ayé àwọn ọ̀la yẹn kọjá bẹ́ẹ̀ ẹ́ ọ̀la yẹn kọjá bẹ́ẹ̀ bọ́lá yẹn ti wá tó yẹn tó bá jẹ́ pé ní èèyàn méjì lọ́ba níní mẹ́ta lọ́ba níní ẹnìkan ti dúró pé mú o èmi nìkan mo fẹ́ wà mí èmi nìkan mo fẹ́ wà mí bẹ́ẹ̀ kàwá ni a máa kú ẹnìkan ni a máa kú ó lè gbé ọkọ̀ máa jókòó bí kan máa jẹ́ àṣẹ gbogbo tí ń bẹ pátápátá àṣẹ tó ń tọ́ka pé ọlọ́run ọba kan kọ́nà báyìí ti kà á mú lọ́wọ́ yìí wọ́n tẹ́ lókè ní èèyàn kan lọ́lọ́wọ́n ìbò lọ́rọ̀ pé mi ń gbé sájáde láyé ọlọ́run ọba ní jẹ́ wọn rí bẹ́ẹ̀ tó bá rẹ̀ wá tó bá gbóògùn lọ́wọ́ tó bá ń lò sẹ́nu àárẹ̀ yóò sì sọ́ọ̀bù kí ló dé ó sọ́ọ̀bù ewé lásán nínú ogbó ọ̀dẹ̀ ló sínú ara rẹ̀ ó sì sọ́ọ̀bù àárẹ̀ tí ń dààmú rẹ̀ ọlọ́run ni àmì ni. anábìrin sọ gbogbo ilé ìpamọ́ èèyàn ó ní wọn máa bí agbára ọlọ́run bá ṣe tó bẹ́ẹ̀ náà ni tó wá ka kùránì fún wa bí ṣe ń kọ́ wọn nídàájọ́ ọ̀tá yìí náà ni ń kọ́ wọn nídàájọ́ ọ̀tá kìíyàmù anábìrin ṣe gbogbo ẹ̀ oore ni fún yín wàlẹ̀ hekima. wàlẹ̀ hekima. kì í tó ṣe yín ò lè ka tó ń kọ́ wọn ní túnà ibi ń ṣàlàyé kùránì fún ife ń sàlàyé ìdájọ́ ọlọ́run fún wa tọ́lọ̀ bá sọ̀rọ̀ yàrá kan ní kùránì anábẹ́ wà mùsùn yóò wà mí súnà rẹ̀ fi sàlàyé kí ló jẹ́ agbọ́rùn yìí súnà nábì kí ló jẹ́ àwọn bá àti sàlọ́lá lónìí súnà nábì gbogbo táwa ṣe ní ẹ̀sìn wọn pátá kí ló jẹ́ àmà bó ṣe yẹ ká ṣe pàṣẹ fi ń ṣe lónìí súnà tá ànábì kà fún wa ni tí ọba sàlàyé yín wọn náà fún wa àlẹgbọ yín tán aróore ní fẹyìn olùgbàgbọ òdodo ọlọwọ ta àtúwájú. wà á ń ka lómi kọ́bẹ̀ ìbọ̀lá ìlúbi. ọlọ́run tó bá ti jẹ́ sípérí tẹ́lẹ̀ síwájú káànábì o tó dáàrin àwọn ọmọ lárúbáwá nǹkan ọ̀nà síwájú ìgbà yẹn káànábì o tó dáàrin wọn ká tó gbé wọn ká tó gbà náà láàrin wọn. لفي ضلال مبين وإن كانوا من قبل لفي ضلال مبين قال الله مؤمنين تاسوري لله يكون bó tilẹ̀ ìyá sí mẹ́ríkà nẹ́bí o tó dáàrin wọn wọ́n ń bẹ nínú òkùnkùn bírimùbírimù ni wọn ọ̀rẹ́ni tí ó fi wọ́n mọ̀nà wọ́n ń bẹ nínú àmì wọn ọ̀rẹ́ni tí ó tọ̀nà sọ́nà wọn ọ̀rẹ́ni tí ó pè ọ́ sákìyèsí wọ́n rẹ̀ ni tí ó mú wọn lójú ọ̀nà àdìjẹ́nà tí ó yọ wọn kò nù náà ọlọ́wọ́ sànù wọn ó lo ànábì ní sábàbí ẹni tó tó tó rà wọn kò níbi iná tó sọ wọn lọ́wọ́ àdìjẹ́nà ọlọ́wọ́ bá lo ànábì sábàbí ẹni tó ṣe pé ó yọ wọn kò lóko àná ó fi wọn sóko wọn náà káàdébí tó dé wọn sọnù oríire lọ́lọ́run fún yín àti gbogbo ẹnì kọ̀ọ̀kan lọ́lọ́ tó jẹ́ àpò onísúnà àsórí náà ni àsórí rẹ fún ọpọlọ tiẹ̀ ní ọwálé kí o súnà tó ọ̀lẹ́lẹ́ kí o fídí àfẹsẹ̀pọ̀ tó yìí oore ni opportunity máa mú sí sí ẹ o oore ni o torí pé àwọn kan wá wọn tí wọn sọ dáadáa fún wọn tí wọn ò rí tí wọn ò rí yọkàn máa kọ ẹbí rẹ ti lè máa dá o kó ti gbọ́ wà dáadáa kan jọ kan kó ti fẹ́ máa wọ pé kúta tẹ̀sí náà wà dáa yóò bá tó rí lérí ibú kan náà àwọn àbá rẹ̀ yóò bá tó sọ yóò bá tó sọ àwọn yóò bá tó kó àwọn oríṣiríṣi àwọn kọ̀ọ̀rọ̀ àbá tó yóò tó kó wá fún un láti wọ pé ọ̀rọ̀ sójà rẹ̀ ẹ wá fún ma bára mi lọ àsóore ni pé kó o kọ́rọ̀ ní pé kí wọn náà tiẹ̀ ju kóbi tó ti gbọ́ sún náà oore ni káàpá súnmọ́ jáde ládùúgbò ni oore ńlá ni irú ìtọ́lọ́wọ́ sí fún àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ àtàṣíwájú. ما أصابتكم مصيبة ọlọ́run fẹ́ du àwọn mùsùlùmí nínú ayé lẹ́yìn pé ìbànújẹ́ tó ti kàn wọ́n nínú ogun old ọlọ́lẹ́yìn mùsùlùmí awàlà mọ́ àṣọ bá ti kọnu mùsíbà ọlọ́run sì ń ṣe pé ìgbà tí mùsíbà kàn yín lẹ́wọ́n ti bẹ́ẹ̀ banújẹ́ yìí mùsùlùmí sí ìsèpè kọ́dé asọ́bùtún mìtìlẹ̀ ìhà. ọ̀dẹ asọ́bùtún mìtìlẹ̀ ìhà. sí ìsèpè yìí mùsùlùmí kọ́dé asọ́bùtún mìnà ní mùsùlùmí nà mìtìlẹ̀ ìhà. sí ìsèpè yìí náà ti rí dọ́pù irú mùsíbà yẹn èyí kìí sèpè yìí náà ti fi kan ọmọ gèfèrè síwájú ni. nígbà fífi ìfisùn kan ọkọ̀ lóyún nísìnyí. látọ̀dọ̀ àwọn kẹfẹ́ yìí wọ́n sẹ́gun yín wọ́n mú ènìyàn yín wọ́n pa nínú yín ẹ̀ wọ́n ń tí kì àti ṣe síwájú ẹ̀yìn náà ti bírú ẹ̀kà wọn tó ṣe pé dọ́ọ̀bù ti yín nígbà tó dá wọn òòdù èyí tí wọ́n pa nínú àwọn mùsùlùmí ọwọ́ bíi sẹ́wọ́tì wọ́n tó pa àwọn àṣọ́rò wọ́n pa wọn dáadáa wọ́n pa àwọn mùhájẹ́rù náà díẹ̀. mùsùlùmí fẹ́ pa níjọ́ kìíní àná lóko bá dùn ìtàn kọjá. àwọn mùsùlùmí pa àwọn sẹ́kùtì náà bìbì sẹ́kùtì dúrọ̀dúrọ̀ nù wọ́n wà. àwọn mùsùlùmí lọ́pàá yẹn sẹ́kùtì nù wọn àwọn náà yẹ sọ̀rọ̀ apá sẹ́kùtì nù àwọn mùsùlùmí ní sí wọ́n wà nìyẹn. àmọ́ jẹ́rọ̀ lọ́wọ́ táwọn mùsùlùmí pa sẹ́kùtì yẹn wọ́n tó kó sẹ́kùtì lẹ́rù. alẹ́ kó dé àbí òde. ẹ ọlọ́lá ẹsẹ̀ rántí àtúnṣe fún yín. àwọn ọlọ́mọ asọ́bẹ̀kùn mùsíbàtún kọ́dẹ̀ asọ́tún mísílẹ̀ ìhà. nígbà tẹ́lẹ̀ kan gbọ́ létí wọ́n á wọ inú rẹ̀ wá bàjẹ́ pé á kùn wá sí gbá mi jẹ gbé kí ẹnì kan rántí pé ah, ọlọ́kàlẹ́ lè rí bẹ́ẹ̀ ni wọ́n bá ló gẹ̀ ṣe níbi òní ìwọ́lọ́gbà létí tó tó gbá mú wọ́n náà rí wọ́n náà rí kó ti nàá jò ní ìkọjá tí bọ́ọ̀lù láti dòyìn bó lẹ́ni sàn pé pé bó ti lè wò kí etí ọmọ rẹ̀ dùn ọ́ tó kó o sì gẹ̀rẹ̀ yọ wàálẹ̀ ìnira yọ wàálẹ̀ ẹ̀mí ah, àti wọ́n ìrìn àjò ní ọlọ́kan lélẹ́yìn náà ṣe sí. ọlọ́kùnrin mùsùlùmí ẹ máa dùn náà síbẹ̀ ti jẹ gàrí tó níyìn dọ́kùlẹ̀ yín jẹ ọlọ́kan kékeré náà bọ́ sí wọn lọ́wọ́ ni. gbàtẹ́lẹ̀ ìwà ṣẹlẹ̀ sí kólé tó àná قلتم أن هذا ìgbà tí mùsíbà yìí wá ṣẹlẹ̀ sí tí wọ́n panu yín tí wọ́n ṣàwọn kan léṣe nu yín àwọn ò rí kó lẹ́rú èyí panu ẹ sí wọ́n léṣe ẹ tó kún wọn lẹ́rú ìgbà tí wọ́n wá pẹ̀ yín tí wọ́n ṣe tí wọ́n ṣe fún yín yìí wá ní kóltón àná àdá níbo lẹ́lẹ́yìí ti wá ọ̀nà mẹ́fà tó fi wíìnì wá ẹ wá sọ báwọn lẹ́nu ọlọ́wọ́ dá wọn lóhùn ọlọ́run ní ẹ má wulẹ̀ sọ̀rọ̀ pé mo ló ti wá látọ̀dọ̀ àwọn ọlọ́run ló ti wá àwa la kádàrá bẹ́ẹ̀ àwa la ní ó ṣẹlẹ̀ sí yín ẹni kò ló ṣe ṣẹlẹ̀ àwa la ní ó ṣẹlẹ̀ sí yín lẹ́yìn tá a ní ó ṣẹlẹ̀ sí yín tán ẹ̀yin náà tó wá fà lọ́wọ́ ara yín mí ní àǹfọ̀sẹ̀ kan iṣẹ́ ọwọ́ yín lẹ́bi pàtàkì wọ̀nyí. olùwọ́n ni àárín. ẹ̀yin ilẹ̀ fà á o fà á náà ọba ti kádàrà bẹ́ẹ̀ àmẹ́yìn ilẹ̀ fà á ọ̀nà owó lẹ́fà tẹ́ ẹ fi fà á ìgbà tẹ́ ẹ ń ṣe láàrin ara yín ìgbà tẹ́ ẹ ta pàṣẹ ànẹ́bí ànẹ́bí yẹn tó kan ẹ̀yin wá rí èyí wá ọlọ́run sì di àtijọ́ kẹrin nítòsí pé ẹ̀yin wá kẹrin àtijọ́ ẹ̀rí ìyẹn ni pé àwọn mùsùlùmí fẹ́ káwọn ṣẹ́gun owó dùn wọ́n dẹ̀ ti ṣẹ́gun rẹ̀ àmọ́ ibi tí àwọn àdébí wọ́n dúró sí pé ẹ̀gbọ́dọ̀ kúrò ń o àwọn kan bá kúrò eré òkè bá kúrò a lẹ́nu táwọn kan ṣe nínú yín òun lọ́pọ̀ àtẹ̀kùsí kẹ́ni tọ́lọ̀ lò ní sábà fi tẹ́kọ̀ àwọn aṣẹ́gun yín padà. Ọlọ́ni iná lọ àlẹ́ olùṣẹ́ yẹn kọ́ ni. Iná lọ àlẹ́ olùṣẹ́ yẹn kọ́ ni. Ẹyin Mùsùlùmí ẹ wá lọ mọ̀ ẹ lọ mọ̀ àmọ̀dájú ẹ mọ̀ lókè máa ṣe ṣẹ́gun yìí o ẹ tún lè ṣẹ́gun wọn padà ẹ tún lè ṣẹ́gun wọn padà torí pé àwọn ọlọ́wọ́ ọba gbogbo nǹkan la ní kápá lérí ẹ̀ gbogbo nǹkan láti lè ṣe torí pé àwọn kan ti ń rò pé ààrẹ òun ènìyàn ẹ láyé àtó bẹ ẹ tábí ṣe wá báyìí àwọn kan ti ń rò pé ọlọlọwọ ọlọwọ sọ fún wọn pé ah, ah, ẹ má rò bẹ́ẹ̀ má kò sí táwọn ọlọwọ kò lè ṣe gbogbo nǹkan lákápá rẹ bá a ṣe ni wọn ṣẹgun yín lónìí yìí a tún lágbára láti gbé kẹyìn náà ṣẹgun wọn níjọ mi ẹ má ṣẹgun wọn ẹ kéré ẹ kéré ẹ ní ìkàjà ẹ ní ìkàjà ẹ sì máa ń wí ni wọn lọ alágbára bẹ́ẹ̀ ọlọ́wọ́ tẹ̀síwájú. wàlá àfọ̀bàkùn yàwó máa tàbí jàmáàlì fàbí ìfìnnìlá. ọlọ́wọ́ ọba ètò ń bá àwọn mùsùlùmí dárò ọlọ́run ní tó sọlẹ̀ sí yín ìyá ọmọ ìtakọ̀lì jàmáà níjọ́ tí ọmọ ogun àwọn mùsùlùmí àtọmọ ogun àwọn gèfèrè níjọ́ tí wọ́n kojú ara wọn ètò sọlẹ̀ sí yín jọ́ràn lọ́hùn lógún owó òdu. tí wọ́n pa nínú oyi tí wọ́n sá lọ́gbẹ́ nínú yín tí wọ́n mú ànábì yín tí wọ́n lù lálùdójúbolẹ̀ tí wọ́n kàn léyìn tẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ní ipò ọlọ́run tó ṣẹlẹ̀ sí yín jọ̀rọ̀ lọ́hùn fábí ìdùnnú lọ́wọ́ ọlọ́run yóò dá ni fábí kọ̀ dọ́ àhìhì wọ́n kọ̀ dàrí mi kádàrá ni ìdájọ́ wa ni àwọn la fẹ́ kó síbẹ̀ àwọn la fẹ́ kórí ẹ bẹ́ẹ̀ wò lè ara yín bá a ṣe fẹ́ kó rí ló ṣe rí o. a a ṣàdédé sí i lásán wọ́n lè yá àlẹ́ mẹ́lẹ̀ mọ̀mìnì. wọ́n yá àlẹ́ mẹ́lẹ̀ mọ̀mìnì. fẹ́ ti eléyìí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ ni àwọn èèyàn dídí sọ̀rọ̀ fún ìjọ tó mọ̀ wọ́n tó àmọ́ mọ̀ tí wàhálà ká ká ká dijú ká ṣe bí ẹni tó kú ká lè mẹni tí ń fẹ́ ni àyẹ̀kọ́ ni ká lè mẹni tí ń fẹ́ ni ìjọba dijú tó ṣe bí ẹni kó kú báyìí ọdún táwọn afọmọ wa rẹ àgọ́ gbìyànjú wọn lù ẹ̀hẹ́n kò sí mọ̀ lónìí ọlọ́run ní ta ṣe èyí afẹ́fẹ́ mọ àwọn olùgbàgbọ́ òdodo nù yín ni bó ti jẹ́ pé bá ti mọ̀ tẹ́lẹ̀ àmọ́ kó lè hàn sẹ́yìn náà páwọn eléyìí ro àwọn tànà bèrè àwọn tànà bèrè ọlọ́run ta torí ẹ̀ sínú bákan náà. وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا ọlọ́run náà tó fẹ́ ti fi eléyìí mọ àwọn mọ̀nàfìkì nínú yín àwọn mọ̀nàfìkì àwọn abojú méjì bí ọ̀bẹ àwọn ẹ̀yà ilé ọ̀kan àwọn àwọn ìyáálé ọ̀kan àwọn tó ṣe pé wọ́n ń sọ yìí wọ́n tó ń sọ ọ̀hún afẹ́ mọ̀ wọ́n láàrin ṣe ẹ̀sìn nígbà tí wọ́n ní tíṣe táfi pariwo pé ànábì ti kú o kí làwọn kan sọ náà mùsùlùmí wọn nípa ẹ̀yà ajá lọ bá ọmọ ìyá wa kí lè jẹ́ àfihàn ẹni torí ẹjẹ́ ànábì ti kú o ẹ̀yà lọ bá àwọn kẹfẹ́rí ẹ̀yà lọ bá wọn wà ní ìdìdà àbú sùfìyànù lẹ́jà lọ bá wọn ànábì tá à ń torí ẹja náà lọ sí fún un. àwọn ọmọ náà fi kiri. àwọn kan ní wọ́n lè jẹ́ àṣẹ̀sì mọ́ kí náà tó dààmú bó ti kú ó ti kú rẹ̀. ẹ̀sìn náà ti lọ. àti irú àwọn èyí tó sápadà ń jò ní. àwọn tó sápadà ń jò ní gbàtọ́ lọ sóògùn yẹn gẹ́gẹ́. ọlọ́run la fẹ́ fi mọ̀ wọ́n náà. وليعلم الذين نافقوا àwọn abdullahi ibùn mubayi ibùn salon olórí àwọn mùnàfìkì ọ̀gá wa òbílẹ̀jẹ́ ká lè mọ́rú wọn ni àwọn mùnàfìkì nù wọn àwọn tó ṣe mékèlè wàkìlẹ̀ lahùn tàhálà. wàkìlẹ̀ lahùn tàhálà ọ̀. àwọn mùnàfìkì yìí tá a fẹ́ tara ogun yìí mọ́ àwọn bí àwọn abdullahi ọmọ ọmọ ògbónà kò báyìí kò ní saloon àwọn tó ṣe pé nígbà kan fẹ́ lọ jagun wóòdù kí làlá wọn sọ fún wọn pé tàhálà o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kí ni kẹ́ wá sí kọ́ ti lo fi ṣẹ̀bi nìlá ẹ máa bọ̀ ká lọ jagun sójú ọ̀nà kan náà wọ́n bá. bìnníyà ti sọ̀rọ̀ ẹ̀ka ẹ̀rí pẹ̀lú àníyàn tó dáa torí pé ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ẹni bí kíni ẹ wá jagun nítorí tọ́lọ́wọ́n. ẹ máa gbọ̀ kásì àsojú ọ̀nà tọ́lọ́wọ́n nítorí tọ́lọ́wọ́n. wàṣìmẹ́ ẹyẹ sálẹ̀dì ni ẹ máa gbọ̀ wá jagun láti fi dáàbò bo ẹ̀sìn ọlọ́wọ́n. wàhíìlì sọ̀npìlẹ̀npìlẹ̀lì mọ̀rìndọ́ọ̀nì ẹ máa gbọ̀ láti jagun sójú ọ̀nà tọ́lọ́wọ́n lẹ́ni tí ó sojú kòkòrò láti rí i ike ọlọ́run ọba sọ̀hánà ọ̀tá ní tí wọ́n sọ fún wọn nù ní tí wọ́n tó wọn fún ni pé tààlà ọ̀tẹ̀ ló fi sàbí ẹ̀ lọ́wọ́. وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله. ọlọ́run la fẹ́ máa tẹ̀sẹ̀rí yìí àwọn mọ̀nàfíkì àwọn tí wọ́n ń ṣe bíi mùsùlùmí tí wọ́n ń ṣe mùsùlùmí kí wọ́n á sọ fún pé ọ̀dà ẹja lọ jagun sójú ọ̀nà tọ́lọ̀ ẹja lọ jà nítorí tọ́lọ̀ ẹja lọ jà nítorí ìtẹ̀sìn ọlọ́run ọba ìtẹ̀kùn náà kẹ́lẹ́ mọ́tò láàyè ìyànà òrìyà ẹja lọ jà nítorí báyìí wọ́n á pè wọ́n á sẹ́nu gbọ̀ngbọ̀n wọ́n dáhùn wọ́n dáhùn lọ́wọ́ ẹja lọ jà nítorí kẹ́lẹ́ rí ọmọ ọlọ́run wọ́n ní rọ àṣẹ nígbà tí wọ́n á takó fún wọn gbọ́ wọ́n bá tó sọ wọ́n bá tó pa wọn wọ́n tó bá tó pàlùdà fún wọn wọ́n tó ń gbólóhùn lé fún wọn gbẹ́gẹ́ ni. àwọn ìdè fún ọrùn. tọ́ ẹ bá lẹ́yìn ìyá torí tọ́ náà tọ́ ẹ wá jà ẹ dìpẹ́ǹdì lóyún ẹ gbọ́ ìjọba lọ ṣe torí ọ ṣàṣe torí ayé ẹjẹ á lọ báwọn bìbìrì dà kọ́ bá wàá pàlù yín rùn àwọn èdè ìparò ẹjẹ á jà torí ìlú yín ẹ wá dìpẹ́ǹdì lóyún gbogbo ẹ náà wọ́n ta kó ni o sẹ́kọ̀ ní tí ó jẹ́ yàrá bí yàrá bá ń bẹ ní sokoto yọ dèbè tẹ́wọ́ bá dé yàrá lọ́nà kúlà yóò sì torí wọ́n ti fẹ́ ṣe ibú tẹ́lẹ̀ gbogbo ọ̀nà tó ń tẹ̀lé pé wọ́n tẹ́ bá tẹ̀lé ètò ìtọ́ lọ́wọ́ rẹ̀ torí ìlú yẹn kẹ́kẹ́ lọ wọ́n lọ dìbẹ́ dìbò yín wọ́n bá ta wọ́n làwọn lọ sẹ́kú gbàgbé ẹni mímọ pé gbàgbé ẹ̀fẹ̀ ní kókó lọ sí dáadáa ẹ̀mí ọ̀ká wá sí i ẹ̀jáde mi lẹ̀ mi ò mi ò wà pípa ìdádá a rí rísí lọ́wọ́ rísí náà rí lọ́wọ́ olókùn àwa bẹ̀yẹn lónìí sọ pé wákẹ́lẹ́ mi yóò sẹ́yìn àrẹ ọ̀yà àkárí rísí sí yọ̀ wá sá yọ̀ wá yọ̀ eléyìí wọ́n tẹ̀ fi rí sí pé wọ́n lé wọn ṣe kéde wọ́n dáhùn. wọ́n làwọn wá. ìyẹn ni pé tẹ bá lè wo àǹfààní tẹ bá sọ pé ẹ wo àǹfààní tó tóbi jù lọ ẹ tẹ ìfáfàní tó kéré kẹbi lọ sí kéde kẹbi lọjà. sọtúgbà mi náà máa bẹ ẹlòmíì ní tẹ bá ní wọn aranṣẹ ọlọrun lọwọ kò ní aranṣẹ ọlọrun lọwọ bí wàá tẹ bá fẹẹ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ sí wáàsí bóyá nu rédíò àbí ẹ̀fẹ́ sí wáàsí ńlẹ̀lẹ̀ ẹ̀ bá dáhùn kan wá náwó ẹ̀fẹ́ sí public lecture tó dùn ọ̀gá ẹ̀fọ́ ní dákọ̀ ẹ̀jọ́ dákọ̀ ẹ̀ kò ní segin ẹni tí òfin lówó ní òní ẹ̀fẹ́ sí public lecture ẹni di fifty thousand ẹ̀fẹ́ sí public lecture tí ò segin ó kò kẹ́kọ̀ọ́ ní dákọ̀ ẹ̀ báwo kò wá sí abẹ́sí wà sínú rédíò kákúdá àwọn yarí sí wọn fún wa ló ṣe àgàníyà yàrá kọ sílẹ̀ pé a lè di ọ̀dẹ́ thousand naira ìgbọ̀n tó bá sì fún wa ló báyìí abẹ́ ṣàdúrà fún wa a máa dá kọ́ wọn lórí rédíò sàbúyọ̀ kó kalẹ̀ tọ́ irú bí wọ́n ṣe fa àmọ̀ láti kí n jọ́ kínní àná wọn àádọ́ lè pè é bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ wọ̀ kùsẹ̀ ẹ pé lọ́nà tó yẹ wọ́n bẹ́ẹ̀ lọ́sẹ̀ pé wọ́n yìí làáfà àfẹnibẹ nígbà tára yìí wọn ti yọ kọ́rídà nínú ibi náà ti yọ kọ́rídà dápọ̀ yẹn ni ìrètíkàbọ̀ àkàpé yẹn ni alùpàṣàdẹ́yìn lè tárìkì àbùrù nígbà kí a mú àbùrù méjì ká gba ilá láàrin dànù ká fi ṣe kíni ká fi mú kékeré abẹ́ sẹ̀sìn abẹ́ rẹ̀sìn lọ́wọ́ ni wọ́n á sẹ̀sìn wọ́n láwọn ọ̀dáhùn wọ́n rẹ̀sìn lọ́wọ́ ọ̀dáhùn ọ̀rẹ́ ká dápọ̀ wọn gbà wọ́n yà wọ́n dáhùn káwọn lè rẹ́sì polongo àwọn mùsùlùmí wá pè wọ́n pẹ́tọ̀ ẹ wá lọ dìbẹ́ǹdì inú yín lọ́kọ́ kẹ́jẹ́ fi ràn wá káwọn tó wíìnì ogun tiwa tẹ́tà bá pọ̀ dáadáa á sì kéde àwọn ènìyàn wọn láwọn wà ó wọn dá wọn lóhùn kọ́ọ̀lù tí wọ́n sọ lẹ́nu ni pé. kọ́lù lẹ́wọ̀nà ìlẹ̀mù pìtà náà kún. ẹ wàá kọ̀rọ̀ ọ̀rọ̀ sí bọ́lá àmùsùn ni wàá darí ogun dé tí wọ́n jà tí wọ́n dé tí wọ́n rí kí wọ́n ti ká ànábì lẹ́yìn wọ́n ní lọ́wọ́ náà aláàbò kìtà táwọn máa péjọ ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn ni táwọn máa pé okun máa ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn ni látàbà aláàkùn àbá tẹ̀lé ìlọ. ọ̀lù lọ́wọ́ náà aláàbò kìtà látàbà aláàkùn. wọ́n pa àwọn ẹni wọ́n pa àwọn mùsùlùmí wọ́n pa àwọn ẹ̀yà wa tá a mọ̀ pé kó máa ṣẹlẹ̀ ní tá a bá mọ̀ a bá lọ. ẹ dákun wọ́n sì láwọn ò mọ̀ irọ́ ni o àwọn tó ti gbọ́gbọ́ àwọn bèbèrè ti jáde létílétílé wọ́n jáde tọ̀nàtọ̀ náà wọ́n jáde sí nǹkan sí nǹkan nǹkan mú nǹkan gbogbo mú wọ́n jáde sí àwọn èèyàn ńláńlá wọ́n ti gbọ́ o wọ́n rí gbogbo tó ṣẹlẹ̀ o wọ́n gbọ́ gbogbo ẹ̀ o wọ́n láwọn ọ̀nà kéjọ ṣẹlẹ̀ wọ́n sì rí fún àwọn mùsùlùmí náà wọ́n tó jáde ńlé wọ́n ti wo pé kò sí ìjà máa ṣẹlẹ̀ àwọn náà jáde ń jáde wọ́n fẹ́ lọ jáde fúnra ara wọn ní àwọn ọ̀lọ́ pé ẹja jòkó nù lé wọn á bá ń gbà ìjàmbá tó bẹ́ẹ̀ tọ̀nú yóò tó wọn náà bá fẹ́ dọ́gbọ́n ọ̀fẹ́ sá ọ̀fẹ́ sábì ìjà ó ní nù ìjà jòkó wájú lé wa ó ti yẹ tó ń bẹ̀ wọn á bá wa agbárí ni o ẹ̀rú ń bá ni o wáyé tó ń jáde lọ bẹ́ẹ̀. wọn ò lọ ni wọ́n á kàn lẹ́bi ní kọ́nà ìkọjá ẹni bí ó jẹ́ òkùnrin jáde kò nulẹ̀ bàtà lẹ́bi wọn á sáwọn kan pé ni wọ́n bá ka pé ọgbà wọn ti wà wọn náà lọ. agbárí ni o wọn ti mọ pé wọn ṣẹlẹ̀ nígbà tó yá ní ah, pé jọ pé jà Allahu akbar eléyìí náà ti lọ Allahu akbar táà pọ́tù sáwà náà lẹ́sẹ̀ ṣùgbọ́n ah! ọlọ́wọ́ á tún àṣírí wọn. Múlí kúfri yàwùmá ibi àkùrọ́bù minhum lílì ìmá. Ọlọ́run ní àfẹ́bí irọ́ wọn pa lọ́jọ́ tẹ́ ẹ fẹ́ jáde lọ sógun yẹn. Àwọn mọ̀nàfìkì yìí wọ́n lè lè kọ́pọ̀lù àwọn mọ̀nẹ́fìkì yìí lọ́jọ́ tẹ́ ẹ fẹ́ jáde lọ sókun yẹn wọ́n mọ̀ àkùrọ̀bọ̀ ilẹ̀ kòkòrò wọ́n súnmọ́ gègèrè lójú méjèèjì wọ́n sẹ́gẹ́lẹ́ wọ́n súnmọ́ gègèrè wọ́n súnmọ́ ẹbọ lásìkò yẹn lèlè yìí máa lè dúkẹ́ni lọ ju ìgbàgbọ́ òdodo lọ. họ́mù lèlè kọ́kùrẹ̀ yà ọ̀ma ìdẹ́ àkùrọ̀bọ̀ mẹ́ni ọ́ ìyẹn ni pé ẹ̀kọ́ súnmọ́ wọn lọ́jọ́ tí wọ́n fẹ́ lọ jagun yẹn yókèrè lọ gbàgbọ́ lọ ọ̀rọ̀ yóò wúlò sẹ́fà pé ẹni tó ti pé ọ̀tá lójú méjèèjì lọ́jẹ́ fún ọ lásìkò tí ń sọ̀rọ̀ lọ́wọ́ ń bínú rẹ lọ́wọ́ lásìkò tí ń sọ̀rọ̀ yẹn ìbínú tó wá ní sí ọ yẹn nǹkan kan wà láti lẹ́yìn ìgbà yẹn ọ̀wà káàká ni mo sì mọ̀ ní ẹ̀kan yẹn ni ká ah, ìbádẹ̀ sí báyìí ìmọ̀kí tí ó ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ sì ni tí ń rò sí ọgbà gan-an ó lágbára jù ọlọ́run níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yìí ẹ bá dá wọn lóhùn wọ́n súnmọ́ àwọn bèbè ní ìwọ̀n ju àwọn mùsùlùmí ga lọ. múlí kúfìyàwó náà ìdè àkùrọ̀kù mi hùn lílì ìmọ̀. ọlọ́run àwọn ọwọ́ mi wọ́n gbọ́dọ̀ àwọn jọ̀ọ́ àwọn tó tẹ̀lé kẹ́ni wọ́n sọ báyìí ẹ̀kọ́ lóòrù. yẹ́kúlù nàbí àfùwá níhìn máa lẹ́yìn sàfihì kúlù bìhìn. ọlọ́run ni wọ́n sọ lẹ́nu wa. àwọn mọ̀nàfíkì yìí wọ́n ń sọ jáde lérí ahọ́n wọn bí àkùwá ìyìn wọ́n fi ẹnu wọn wọ́n fi ń sọ máa lẹ́yìn sàbí ìkòlóbìnrin ní tí wọn. èyí tí wọ́n sọ fẹ́yìn mùsùlùmí o pípé àmọ́ wọ́n fẹ́ jà kò sínú ọkàn wọn tó wà lọ́kàn wọn láti sókùnrin ànábì. ìdàkejì ọ̀rọ̀ ni wọ́n ń sọ بما يكتبون والله أعلم بما يكتمون ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba anímọ̀ nípa ń táwọn mọ̀nàfíkì tọ́jú pamọ́ sínú ọkàn wọn gbogbo tí wọ́n tọ́jú gbogbo aburú tí wọ́n ní gbogbo wọn o àwa wí ni ọlọ́kọ̀ọ́kọ̀ ọ̀tà tiwa náà hàn wá kó jẹ́ tó lọ́wọ́ bá ti pọ̀ táàrin mọ́ wàhálà tó ṣe yóò tún kéré níbẹ̀ tọ́ba pọ̀ táàrin mọ́ táàrin lọ́mọ alọ sàtìrì rẹ mú yóò tún mọ́ ajé ó sì. ẹ òun náà ní wá kọ́ bàjẹ́ fún ọ o bó bá bàjẹ́ fún ọ tó tọ́ alọ sọ fún pé ẹ ṣe ní kan kí ló dé kí ló dé ń sá kí ló dé ní ìdẹ́wọ̀n gbogbo sálárì tí wọ́n fún mi lọ́dún yìí tí wọ́n fún mi lóṣù yìí gbogbo ẹ̀ wọ́n gbé lọ́mọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní púrẹ́mù kankan mo fẹ́ lọ pítà kan mo fẹ́ lọ náwó síbẹ̀ ah, àwọn èèyàn mọ̀ dá o ah, àwọn ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ dẹ̀ ni inú rẹ̀ inú rẹ̀ ń bì òun gan fún yóò sì mọ̀ lọ báwọn èèyàn ti bá jì lẹ́yìn nípa rẹ̀ onílé yóò tó máa ṣe bẹ́ẹ̀ kíni yóò tó máa ṣe bẹ́ẹ̀ kó nǹkan ní ẹ̀tọ́ dàbí fún wọn wọn láì báwọn táyà ti máa ṣe báwọn táyà ti wọ́n tó máa rò fún nǹkan lẹ́ni rẹ̀ ìsìn pọ̀ díẹ̀ káàkiri wọn láì bẹ̀ kó làbẹ́ láàrin àdùsùn náà jẹ́ tàà ah. wọn láì ah, máa bó ṣe rí mo sọ fún ọ òun ní ọmọ ọkọ̀ jẹ́ káàkiri ó ti mọ ọ̀rùkọ́ rẹ̀ rẹ̀ ni ó ti mọ sí rárá sí ó ti mọ sí rárá sí bẹ́ẹ̀ sì ni òun ló le jù nínú àwọn ọ̀tá rẹ̀ ó sì fẹ́ mọ̀ kó tẹ̀lé ó ti jọ́ta rárá bẹ́ẹ̀ làwọn èyí náà ti fẹ́ sí sàmẹ́bù àmọ́hàmù sọ̀rọ̀ náà àlùsẹ̀lẹ̀ ọlọ́wọ́ ní tí wọ́n ń sọ jáde lẹ́nu tí wọ́n ò lè ṣe ni tí wọ́n ò lè ṣe ni. ẹnìkan bá mi sọ̀rọ̀ nígbà kan ṣé inú àwọn tó lágbára ni ẹ máa sọ fún mi pé ah mi lùkú jẹ̀fẹ́ sọ lọ́rọ̀ tí máa ń sọ láwọn ọ̀rọ̀ tó tó kí ń lẹ́yìn báyìí mo wá rí i pé asẹ́ni ìdílé tí pamọ́ rẹ léèrè wọláì àwọn àwọn èèyàn dá o ọ̀rẹ́ tó wá ń sọ̀rọ̀ lédè kìíní mùsùlùmí kìíní kan gbà rẹ̀ ní ràdà ọ̀rẹ́ tó wá ń sọ̀rọ̀ pé ẹ̀yin lẹ ẹ̀sìn kìíní ṣé ẹ̀kọ́ máa sọ ọ́ wò ni àsọ̀rọ̀ gẹ́gẹ́ ní sọ́dọ̀ bẹ́ẹ̀ lọ. والله أعلم بما يكتبون والله أعلم بما يكتبون الله لما تمتوا لقماه الله واتسواجه الذين قالوا لإخوانهم ọlọ́run láwọn jẹ̀fẹ̀rí yìí àwọn mọ̀nàfẹ̀kì yìí àwọn lẹ́nu tó ṣe pé wọ́n sọ fún àwọn ọmọ ìyá wọn àwọn lẹ́nu tó ṣe pé kẹ́ni wọ́n sọ fún ọmọ ìyá wọn wọ́kọ́ àdó. wọ́kọ́ àdó. لو أطاعونا ما قتلوا àwọn ẹni tí wọ́n ń sọ fún àwọn ọmọ ẹ̀yà wọn wọ́n sì jòkó síbi kan wọ́n wá ń sọ lẹ́nu wọn pé láwọ́ akọ̀ òun náà lọ́rọ̀ tí wọ́n sọ jáde nù láàrin ara wọn fún ọ̀sán fún ọjọ́ kánẹ́bí ọgbọ́ ọlọ́wọ́n tó àti nípa àtàrí bàtà ti di ti pa àwọn tí wọ́n pàṣọ yìí wọ́n wọ́n sọ fún àwọn tí wọ́n pàṣọ yìí ká ní pé wọ́n bá tẹ̀lé wa ni wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu tí wọn ò lẹ́nu àdárùn ni tí wọ́n bá mọ̀ràn wa àwa tá a ní experience dára tó báyìí àwa tá a máa ti ń lọ ká ní a bá pọ̀ sí wa lẹ́nu ni. máa kó tèlù wọn ò ní pa wá ká lọ́sẹ̀ kí ni wọn ò ní pa wá àìgbọ́rọ̀ sí wa lẹ́nu lójú wọn fèmí ara wọn láre bá wọn láàánú wọn jáde kó jáde kó nulẹ̀ tó bá bí ẹ̀ka bá pa àwọn kèfèrí ìlú mọ́kànlá kan mọ́ fún aka àwọn ilé wọ́n mọ̀ táwa wa àtọ́ǹkà àfúrà tí wọ́n gbọ́dọ̀ sí wa lẹ́nu wọn làwọn jáde náà ni wọ́n lọ ìyẹn lójú wọn pa wọn anábìrin tí wọ́n máa ń sọ láàrin ara wọn nù ọlọ́wọ́ ní ilé anábì sọ fún wọn pé. olùfàdúrọ́bù àrùn àǹfọ̀síkùn olùmọ̀wò. ọlọ́run sọ fún wọn pé fàdúrọ́bù àrùn àǹfọ̀síkùn olùmọ̀wò kódé èyí gan fúnra yín tẹ ẹni pé wọ́n pa àwọn ẹ̀kan kánáà jòkó síbi tẹ́yìn náà jòkó tó gbọ́dọ̀ sí yín lẹ́nu ni ẹni àwọn ọ̀gbọ́n ọ̀bá ti kú ẹ̀yin gan fúnra yín pátìrà wo wá ní àǹfóòsì fún mọ̀lẹ́ mọ́ta ẹ ti kú kò fúnra yín gbà wọn káwò bóyá ẹ̀yin gan náà tiẹ̀ lè sọ pé kíkú pọ̀ dọ́dọ̀ yín láyéláyé ẹ̀yin náà dán wò tó bá jẹ́ kóòtù tó lẹ̀ sọ ọlọ́ni ìkún èyí gan fúnra yẹn ní kókó ọmọ jẹ ti láéláé ẹ ti kókó lọ́dọ̀ yìí pé kó máa lọ àwọn òní gbó gbónú pé èkó léwe àwọn òní ségéni àní kó láéláé igbó ọdún ọdún kan ni tẹ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ ti kú dànù fúnra yín pé kókó mọ́ lọ́dọ̀ yìí láéláé tó bá yẹ kó o kọ́ ni tẹ́ ẹ sọ pé àwọn ọmọ ìyá ẹ̀ka náà jókòó ti tẹ́ ẹ jókòó sí ìwọ̀n ní wọn ségéni wọn bá ti kú ọlọ́run challenge mi ọmọ wo lè ṣe kankan ọlọ́run ká mi ló sọ báwọn fún wọn. èyí èyí sọ pé èyí ká ló ṣe báyìí ló máa ń ṣe báyìí ọlọ́run ẹ̀yin náà sọ pé kíkọ́ ọmọ dọ́dọ̀ ìmọ̀lá ẹ̀kọ́ máa pààyàn láyé láyé lọ. ká ló tọ́ lè máa sọ ọlọ́run yàrá yà wọn àwọn ọ̀tá yàrá yà àwọn ọ̀tá ẹ̀ sàmì ni ẹ̀ ọ̀rọ̀ bọ́ọ̀lù ó ní ọlọ́run kan lọ́ta àwọn àwọn kan bínú ọlọ́run àbẹ́kọ̀ àwọn kan bínú ọlọ́run wọ́n ń takọ ọlọ́run lójú méjèèjì wọn ò tẹ̀ fẹ́ gbọ́ àlá wọn ò fẹ́ gbọ́ ẹni tí ń jẹ́ àlá wọ́n ní aláwọ̀ ẹ̀la mùsùlùmí òun gan máa ń pariwo èwú ìṣàlá àwọn kan lọ́ba kan ní sọ̀tà alọ́lọ́wọ́ yóò gun agbèrè àwọn tàwọn yóò gbé wa létí ẹ̀ wọn àtọ̀tọ̀ alẹ́ àtọ̀tọ̀ òde ọlọ́mọdé ara yìí wọn àwọn sábà àdéhùn ẹ̀yìn wọn mú lẹ̀ àkútárù ẹ̀ sàmí àwọn sábà àdéhùn ẹ̀yìn wọn mú lẹ̀ àkútárù wọ́n náà máa sọ̀tà àwọn èèyàn wọ́n sì kéde káwọn àìsàn wọ́ọ̀ fún wọn náà wọ́n tẹ̀lé bá fún ọ lọ́tàá mọ̀kọ́tà rẹ̀ ní pàtàkì zówó àdúrà èyí náà mú lọ́tà èyí yàtọ̀ wù ló mú ọlọ́tà ló wọn ẹ̀sìnkí ni. ọlọ́ni èso ọ̀tá ayé ni èyí náà ẹ̀sìnkí ni. kìsì fáwọn aláṣẹ òun lọ́sẹ̀ wọn làwọn náà fi mú ní ọ̀tá. oníbídìí àwọn ọ̀tá ayé ni wọn ẹ̀rù ọlọ́tà. àbí wọ́n fẹ́ kó fídíò gbé ni. ẹ́ àmì ọ̀fẹ́ kó fídíò gbé ọ̀tá mi ni o ẹ́ ìfẹ́ kó gbérí àti tó bá ti súnà bó díà bá dá ọjà fídíà rẹ̀ lẹ̀ ìfẹ́ kó ẹ̀dà kó gbérí àsàlásù rẹ̀ kọ́ máa gbòòrò. àwọn ìyá tó kó jọ kó má fowó lẹ̀ àmì. tọ́ba wa ni kókó jọ àlàmísì báyìí owó wọlé tipátipá fifteen naira fifteen naira ló kó lọlé sẹ́ńpé tó bá ṣe láàrin ọdún kan sí òbí kìíní yóò sálọ. bàbá ti ń gbélé wọ sẹ́wò ti ń gbélé ti yẹ sẹ́wò ti ti yára bí nulẹ̀ kọ́mọ́tà ó ní sàmì. àwọn yìí mú ọ̀tá àti wa ni wọn àwọn náà ń wa lọ́tà lánàá bí wọn ní ọ̀tá àwọn lẹ́yìn yẹn kílẹ̀ wọ́n kílẹ̀ lórí méjèèjì á ti sọ yẹn. Múlídìí àbádá lè kéwú lẹ̀ kọ́ parí. Kọ́ dọjà. Kó di ọjà kọ́ máa náà. Káyọ̀ máa wá ta sóòtì kọ́ máa ta wúwẹ́ bẹ́ẹ̀. Ayẹyẹ kéwú yóò ní ìbáwọn ọ̀rọ̀ ti dì bẹ́ẹ̀. Àwa akẹ́bẹ̀rẹ̀ nítorí tọ́lọ́mù. tó bá ti ní dó súnà wọn bá máa dó súnà kó máa lọ bẹ́ẹ̀. káwá fún àwọn ọ̀tá àti bíbí alẹ́ káwá bọ́ síbi ọ̀tá àti súnà ti súnà súnà bá tọ́ sí súnà. àwọn yóò dẹ̀ bẹ̀ lọ rẹpẹtẹ wọn tẹ̀ wọn pẹ̀gàn rẹ tẹ̀ wọn sì ké tààrí wọn fi ògbérí àná máa ń bẹ́ o wọ́n máa jẹ́ ọ́. pé àwọn òrò bíi àjẹmọ́ wọ́n wá wọ́n máa jẹ onísùnà ẹgbẹ́ wọn ọlọ́run sàṣọ wa bẹ́ẹ̀ wọ́n máa jẹ àwọn súnmọ́ ẹgbẹ́ nítorí wọn bá ti ní ọ̀gá àjọ ọlọ́gá àjọ ọlọ́ náà ọba àjẹ́ kó lọ kọ́ kéwù wọ́n kó ọba yẹn sí ọba kó wọ́n lọ ọlọ́run ti ní ọ̀gá èèyàn máa ju wọ́lẹ̀ òun ló di orí mímí àfààní ẹgbà náà ní agbàkóló wa àgbà náà ní agbàkóló wa kádàrá aláwò kò ṣeé kọ́ láì gbà àgbà àgbàpolówó àlè sinmi àbí àgbàpolówó àlè sinmi ó ní dààmú ó tún wá rí a a ó náà náà tún báyìí mú ẹ̀mí rẹ̀ mọ̀ á mú ìdílé mi kí ló dé kí ló dààmú ara ẹ̀ fún torí bọ́ọ̀lù tó wá rí omi mọ́ ọlọ́ọ̀ tó ní ọkọ́lé ọ̀rọ̀ agbádùn mọ́ ẹni ló sì dààmú lójú ẹsẹ̀ ojú ló sì pọ́n á ló sì chẹ́ǹjì kí ló dé ó lè ní sinmi gbàgbé tọ́lọ̀ ń se fún ọ ní ẹ́ ṣe báyìí òun nìkan tẹ́ òun náà wọ́n tó pè wá sí lórí gbà kọ́ lọ́hùn òun náà wọ́n tó ní kó sèké gbà kọ́ lọ́hùn òun ni àgbà kọ́ àgbà àgbà kádàrá aláwò kò sí kọ́ ọ̀rọ̀ nígbà bàbá àtọ́wọ́wọ́ ọlọ́kọ̀ sọ̀rọ̀ kọ̀kọ́ ọ̀rẹ́ mi rè ọlọ́kọ̀ sọ̀wálé ní tí ọmọ náà sọ̀wálé ní sọ̀rọ̀ náà sọ̀wálé ní bíyà sọ̀wálé lẹ́sìn náà sọ̀wálé lẹ́sìn ọlọ́kọ̀ sọ̀rọ̀ yọrọ ọmọ bàbá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ba adúgbò fún ọlọ́run